ilé-ẹjọ́ yìí ká ní àṣẹ kí a fún ìwọ ọ̀gbẹ́ni ọlásàǹdé títí tí èmi yóò fi bọ́ lára rẹ̀. Yeah! Yeah! tóbi with all the signs and symptoms don explain fún mi pé experience girlfriend you are pregnant. lóòótọ́ ni mo fún tóbi lóyún a ti ń bára wa bọ̀ ó ti ṣe díẹ̀ as a family doctor ó yẹ kẹ́ trust me. commissioner ṣì ní iṣẹ́ mi láti gbé fún ẹ but ó le ju tó parí ẹ. ìṣèmi ṣaṣẹ́ kò ní lẹ́yìn ogún gbà mí. tó o bá ti ń rí mi gbà í pé èmi ló rí lẹ́yìn ọ̀nà. what are you talking about? ìṣẹ̀kùn ah, ọ̀kan tẹ̀ ń sọ ṣá ọkọ mi lélẹ́yìí bàbá tóbi lọ́ba. mo fi ẹlẹ́dẹ̀ẹ́ mo fi bẹ̀ẹ́ wọ́n ní for better for worse fọwọ́ sí tèmi lélẹ̀. gbogbo tóbìnrin ní láyé lọ́lọ́run fi sínú ayé mi títí kan adùn obìnrin. mọ́mí hmm, ẹ wo ọ̀rọ̀ yìí fọ́ nísìnyí ah, dáàdì wọ́n fẹ́ kẹ́ bímọ at this age. ṣùgbọ́n tó ń da báyọ̀ láàmú ojú ègún ìlépa òkú. nítorí exam yìí sẹ́ àjọ máa pass mi ò lè carry course kò wà láyé. mo mọ ọjọ́ tí mo ti wá síbi ìbàdàn tó sọ fún mi pé ìwọ gbé student wá láti school láti wá máa ṣe tutorials ní nílé ẹ. pẹ̀lú àwọn ọlọ́pàá tó ń ṣe investigation káàkiri tó ń bá bí ẹ gbìyànjú àti caution ní ẹnu ẹ gbìyànjú àti edit nǹkan tó bá fẹ́ sọ jáde síta lẹ́nu. Mommy, me, I should not assist them in any of the investigations at all. ọkọ ti tèmi ìwọ ọmọ school àtàlà tó tẹ ló tún tẹ mi ọmọ nílẹ̀ lọ ni ẹ náà how old are you. bẹ́ẹ̀ mo fẹ́ mẹni tó dẹ́ mi ẹ̀ légbodò mo fẹ́ mẹni tó ká mi nínú ọ̀kan. asp nífẹ̀ẹ́ mi black I am telling you the case has just started.